إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله وبا أترى عليكم كي الله وبا أتيوري أجنجة الله وبا فواسوا جدا النبي صلى الله عليه وسلم أتي أمر النبي صلى الله عليه وسلم أتي أمر صحابة النبي صلى الله عليه وسلم àti gbogbo olùjọ́sìn fún Ọlọ́run Ọba pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dà kìyàmà ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ nípa qadiyatul 'udhr bil jahl ọ̀rọ̀ nípa al-ibru bil jahl kí a fúnyàn ní àwíjàre ká fúnyàn ní a excuse wípé aláìmakani káwá ti torí àwíjàre àìmakátá fún yìí ká ti torí ẹ̀ ká má gbé ìdájọ́ lé lórí lórí nǹkan tí ó bá ṣe láburú nínú ẹ̀sìn Ọlọ́run Ọba òun náà nǹkan tí a ń gbé ẹ̀wò àbẹ́yìnà ahli sunnati wal jama'a wal khawarij láàrin àwọn ahli sunnati wal àti àwọn al khawarij pé tí ń bẹ láàrin ahli sunnati wal àti àwọn alkhawari fi tọ̀bíyà ti lẹ́gbẹ̀rẹ̀ bil jahl nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káfúnyàn ní àwíjàre pé aláìmàkani káàkì torí ẹ̀ká mọ́ gbé ìdájọ́ lé lórí lórí nǹkan tó bá ṣe tí a kò dá nínú ìlànà Ọlọ́run nínú ẹ̀sìn Ọlọ́run a ti ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí àbíká sọ pé àwọn ìrújú eléyìí tí àwọn onírújú yìí àwọn al-Khawarij Muhammad bin Ali Jabata at-Takfiri al bin Ali Jabata tó jẹ́ Takfiri Khariji al oníbídá àtọ́rẹ́ pé ó ti sọnù almobil ẹni tí ó ń sọ àwọn èèyàn nù almohanit ẹni tó jẹ́ olórí kọkan àwọn ìrújú tó máa ń gbára lé tí ó fi máa ń sọ wípé kò sí nǹkan tí ó ń pè ní alẹ́gbẹ̀rẹ̀ jahal kò sí nǹkan tán pè ní káfún yẹn ní nínú ọ̀rọ̀ àkídà so pé kò sí nǹkan tí ń jẹ́ báyìí àwọn ẹ̀rí tí ó mọ́ àwọn ẹ̀rí tí tó mọ́ ń bára lé so a ti ṣe àgbéyẹ̀wò ẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ náà tẹ́lẹ̀ tí a ń ṣe àgbéyẹ̀wò lọ òun náà ni àwọn ẹ̀rí tí àwọn àfáà súnnà tí wọ́n gbà yí pé al-'ilmu bil kápùn yẹn ni excuse pé aláìmàkàlìyàn orinlẹ̀ nínú kìtàbà ti súnnà orinlẹ̀ dọ́dọ̀ ọlọ́wọ́n bá gan fúnrara ẹ̀ kí ọlọ́wọ́n bá alikẹ́lá ń kọ́ ọlọ́wọ́n bá alikẹ́lá máa fún yẹn ní àwíjàre àìgbẹ́ aláìmàkání rẹ́sí pé látara lórí nítorí bá ń ó tún wá bùkátà kí ara padà sẹ́yìn níwọ̀n bá díẹ̀ mo rántí ẹ̀rí kan tí wọ́n tún sábà máa mú wá so ká sáré gbé ẹ̀rí yẹn wò kó rẹ̀ lákòótán so tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi kò dédé wá sí mi ní iye àìrújú eléyìí tí wọ́n máa ń lò yìí ṣùgbọ́n ọ̀sẹ̀ tó lọ sí àparí lẹ́kṣọ́ ẹlẹ́kejì òun náà lọ́wá sínú làákàyè mi wípé eléyìí báyìí náà wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ọ̀rí láti fi jẹ́ kí láti fi díẹ̀ múlẹ̀ wípé al ẹ̀rí tí Ànábì sallallahu alaihi tó sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú sàárè Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yọ wípé tí ẹ̀ bá ti wọnú sàárè tí àwọn tí wọ́n wá sí èèyàn tí wọ́n ti padà lẹ́yìn èèyàn tó ń kálukú ti padà sílé àwọn málàkù méjì wọ́n yọ sí òkú nínú sàárè ẹ̀ wọ́n sì gbèjòkó tàbá gbé òkú náà jòkó wọ́n bí lèrè àwọn ìbéèrè kan ìbéèrè yìí wọ́n fi fọ́tò Ànábì sallallahu alaihi wasallam ha síwájú ká tó béèrè àwọn ìbéèrè wọ̀nyí tó wà ní ma taqulu an hadha ar-rajul kí ẹ̀ka tó ń sọ nípa ọkùnrin yìí tí a Ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ pé mùmínì lẹni náà tó bá jẹ́ pé mùmínì ni so nǹkan tí yóò sọ náà ni pé à ah, nǹkan tí mo ń sọ nípa ẹni tẹ́ fi àwòrán hàn mí yìí òun náà ni pé òjíṣẹ́ Ọlọ́run bá ní ṣe àó díwá bá wa pẹ̀lú mọ̀nà àtòdodo a sì gbàgbọ́ àtẹ̀lé Ànábì sallallahu alaihi ní ilé ìgbóhùn àwòrán Ànábì sallallahu alaihi wasallam tó bá fi hànú sàárì ṣebí tó wá fẹ́ lò lẹ́rìí o ní pé Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé wa amma in kana kafiran aw munafiqan Ànábì tó bá jẹ́ sí pé ẹni yìí tó ṣùgbọ́n nínú rẹ̀ ó jẹ́ aláìgbàgbọ́ ó jẹ́ kéfèrí ẹ̀dọ́gbèrè alìmọ̀náfíkì ni ẹ alẹ́bí yuzhiru islam wà yubtinu al-kufra ẹni tó ń fi islam hàn gẹ́gẹ́ bí pé musulmi lòun àmọ́ ń fi pamọ́ ìjẹ́ kéfèrí sínú ọkàn rẹ̀ kìí ṣe musulmi rárá so àmọ́ ń fi islam hàn níta gẹ́gẹ́ bí pé musulmi lòun arẹ́bí tó bá an hadha rajul kí ni ká tó ń sọ nípa ọkùnrin tí a fi fọ́tò rẹ̀ hàn yìí yóò ní ha hù láàdìrí yóò ma pariwo yóò ní láàdìrí a emi o ma n kankan pa rẹ̀ sami'tu an-nasa yaquluna shay'an faqultuhu èmi gbọ́ tí àwọn èèyàn sọ nǹkankan nípa rẹ̀ nígbàtí mo wà nílé ayé ni faqultuhu èmi náà dẹ̀ ń bá wọn sọ àwọn màláíkà máa bí àwọn mẹ́lẹ́kù méjèèjì àwọn gẹ́rì méjèèjì yọ máa bí ẹni léèrè pé la daraita wala talaita wà fi riwaya wala talauta so ibi báyìí gẹ́gẹ́ ni ibi tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí pé àwọn mẹ́lẹ́kù méjèèjì wọ́n máa sọ fún ọkùnrin pé la daraita ó mọ̀ nǹkan tí ó mọ̀ nǹkan kan pa ẹni yìí wà látàlẹ́ ìkà wọ́n wá ní o sì lọ kọ́ bó ṣe mà so ó túmọ̀ sí pé pẹ̀lú ẹ̀rí yìí ìtumọ̀ rẹ̀ ní pé ẹni yìí ìgbà táwọn bí lè nípa nẹ́bì sallallahu alaihi wasallam olóhun ọmọ nípa nẹ́bì tẹ́rí pé ó fi àyìmà ó fi rinlẹ̀ fún rárá rẹ̀ àríwẹ̀kọ́ ni ó ní òun ọmọ wọ́n tó bá jẹ́ sí pé yóò bá ṣe láǹfààní ni ó yẹ kí àwọn màláíkà ó yẹ kan àwọn mọ́lákùn yẹ kan lè fílẹ̀ pé àà ebó ti lúwọ̀n ọmọ ṣe bí tàbádẹ̀ ti mọ̀ ṣe mọ́ sọ wípé àrẹ̀ẹ́gbìrì jáàlì ń bẹ káfún yẹn ní ẹskíùsì pé àìmàkání ń bẹ lára rẹ̀ sí fi ń ṣe tó ṣe yẹn yóò kọ̀ díwa wọ́n bá yẹ pé àrẹ̀ẹ́gbìrì ẹni yìí wọn bá ti wọn bá ti jẹ́ kí ni wọn bá ti fìyà jẹ́ nítorí pé aláìmọ̀kan ni so wọ́n ní àmọ́ nítorí wípé kò sí àròjàre ọlọ́wọ́n bá àdékẹ́lá kò wọlé lọ́dọ̀ ọlọ́run ọlọ́wọ́n bá àdékẹ́lá ò ní sàmójúkú òfẹ́ nìkankan torí pọ́ jẹ́ aláìmọ̀kan lórí ọ̀rọ̀ àkídà wọ́n la daraita wala ó ma ó sì lọ kọ́ bó ṣe ma so wọ́n ní ẹ̀rí pé nínú hadithu yẹn wọ́n jẹ́ pé wáyé pé ọkùnrin yìí wọ́n na pẹ̀lú ama wọ́n mú ama wọ́n fi na wọ́n dábò fàyẹ̀sí ìṣòsọ́ ìhàtàn yasma'uha man débi pé gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní sánmà pátá náà ni ó gbọ́ igbe eh, ariwo tó pa yìí gbogbo ẹ̀dá tí ti ń bẹ lórí ilẹ̀ pátá ni ó gbọ́ ariwo tí ọkùnrin bá pa yìí àyàfi àwọn èèyàn àtàlìjẹ̀nú nìkan nìgbọ́ ẹ̀rí pé ẹni ìjíyà yóò sì di ọmọ náà nítorí pé kò nímọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam wọ́n dẹ̀bí léèrè ló wọn ọmọ tó ń ti bẹ́ẹ̀ wọ́n so ilé ìbáyìí ni bí wọ́n ṣe máa ń sàlàyé wọ́n ṣe máa sàlàyé ẹniyẹ ẹ̀rí táwa náà ti lórí dáadáa ni táti lórí dáadáa táti lórí dáadáa ni so tó rẹ̀ lékin sàlàyé ẹ̀rẹ́ bá ṣe máa ń sàlàyé ẹ̀ ẹ̀rí pé téèyàn bá dẹ̀ wò ń tó tọ́ tí ẹ bá ṣe pé ọlọ́run bá lè gẹ́gẹ́ bá sànú yẹn pẹ̀lú pé kéèyàn ti mọ kí nìkan tí hadith ń sọ wọ́n lè lò fún yẹn tí ó dẹ̀ jẹ yẹn wọ́n èèyàn ṣe kí ni o èèyàn mọ kí tí hadith ń sọ gangan ẹ̀rí onílá àdìrí ní ìmà ṣe pé ní ìmà tó sọ ẹ ó fi àìmà rìnlẹ̀ fún rẹ̀ ní ẹ láyé pé àìmà ọba jẹ́ excuse ọba jí àwíjàre fún ẹ̀ láti mẹ́jìyà lọ́dọ̀ Ọlọ́run bá ní ìyẹn tó fún ó tó nǹkan tí ó dáàbòbò kú níbi ìyà lọ́dọ̀ àwọn màláíkà méjèèjì yẹn pé à bà tó ṣe lóhun ọmọ ẹ fílẹ̀ ẹni tó mà tí tó ń ṣe bẹ́ẹ̀ láfẹ́ fìyà jẹ àmọ́ ọ̀rọ̀ yìí kọ̀ lọ bọ́ sí ń tu rárá

àwọn májẹ̀mú tàbí ń pèyàn ní kéèfèrí ó ti pé lára rẹ̀ kó tó kú kọbílà mẹ́mẹ́tìhì síwájú kó tó kú ó ti jẹ́ kéèfèrí sábàtà àìléhì ṣókùnmùl kúfùrì wọ̀wọ́kọ̀ àìléhì kúfùrù kúfùrù ti tẹ̀lẹ̀ sí lórí ìdájọ́ kúfùrù ti rinlẹ̀ fún ìdájọ́ kúfùrù ti rinlẹ̀ lé lórí wọ̀kọ̀dì sọ́rọ̀ káàfìràn kọbílà mẹ́mẹ́tìhì ó dẹ̀ ti di kèfèrí síwájú kó tó kú rẹ̀ síwájú kú rẹ̀ gbogbo àwọn mọ̀wá ní ìtẹ̀kìdì gbogbo àwọn tí ọlọ́run bá ní kẹlá tó máa ń wò tó sì jẹ́ àwọn nǹkan tó lè kọdí wa tó dẹ̀ lè kọdí yàn láti má jẹ́ kèfèrí kódà kó sí kíni kódà kó kó sínú kúfùrù kò sí kàkà tó sí kíni kò sí kàkà tí yọ wà lára ẹni ìmọ̀ tàbí sọ pé wà á ma in kánà kàfíràn bí dúnìyà wà mẹ́ta àlà laysa jahilan kéèsà láyìn mọ̀kángbà tó wà ní ayé bal ìmá ti déwà bá nípa nabi sallallahu alaihi wasallam ìmá déwà bá nípa ẹ̀sìn ọlọ́run ọba ó kà sí kèfèrí ni ẹlẹ́ẹ̀kejì ní àwọn munafiqon munafiki lẹ́n tó ti gbọ́ nípa islam tó ti mọ̀ nípa kódà yìí ṣe bí mùsùlùmí kódà ájọ mọ̀ kírun wákàtí márààrún òun náà mọ̀ sọ pé ó ń gbà nẹ́bì gbọ́ kéèsè yí pé kò mọ̀ kéèsè pé ìmọ̀ dọ́dọ̀ kéèsà láìmọ̀ kan ìmọ̀ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ nípa nǹkan yìí kọ̀kan nígbàgbọ́ sí ni lànàbí ní àwọn munafiqun inú tí ó dẹ̀ sí ìrújú bẹ̀ ni pé tọ́bá ní munafiki léyàn ìtumẹ̀ ní pé ẹni ẹgẹgẹ ìbálò mùsùlùmí làwọn bàbá lò gbogbo ìdájọ́ ìsìláàmù ní òye ní ọmọ ṣe láti fi ìsìláàmù rinlẹ̀ fún ṣe bá ní sí láti fi ìsìláàmù rinlẹ̀ fún àmọ́ nítorí wípé kò gbàgbọ́ ọ̀tọ̀ ní tí ń fi hàn wá níta dáadáa ní fi hàn wá níta aburú ní bẹ̀rù ẹ̀mí rẹ̀ ẹ̀rì pẹ́ ni yé saláìmọ̀ká kí wá ní túmọ̀ láàdìrí tó sọ ìtúmọ̀ láàdìrí tó sọ ni pé kèése wípé kọ̀ ma nípa nẹ́bì sallallahu alaihi wasallam àmọ́ nítorí wípé kèése mùsùlùmí láíláí kò lọ́wọ́ bá àlékẹ́lẹ́ ò lè yọ̀ǹda fún nítorí pé nù sàárè kò sábòsí ọlọ́wọ́ bá àlékẹ́lẹ́ ò lè yọ̀ǹda fún kó dáhùn ní dáhùn ẹni tó jẹ́ ló fi sọ pé láàdìrí nítorí pé ní àsìkò yẹn kò gbọ́dọ̀ sọ ó náà ti ma implication tó wà ní kóhun sọ wípé àà ah, ah, èèyàn jákùjákù kan ní èèyàn kan rádọ̀rẹ̀dẹ́ ní pẹ́lágbàdà wà lẹ́yà àwọn máa gbógun tì ní so nítorí wípé ó ti ma implication yẹkínù ti dé wábà nínú sáré àmàdájú ti dé wábà òdodo ìsìláàmù ti hàn sí ó ti ma implication kóhun sọ wípé kóhun sọ pé nítorí ẹ̀sọ pé láàdìrì bí kéèyàn mọ̀ nǹkan kó wá mọ́fẹ́ fi nǹkan ẹ̀rin lẹ̀ kó wá lóhun ọmọ irú ẹ̀ ni irú ẹ̀ ni àwọn almufawwidọ̀ ni wọ́n kó sí tẹbá bí wọ́n lè rẹ̀ pé kí ni yájú ẹni igbọ́n lárúbáwá kódà ọmọ lárúbáwá ni yíwa nílá adìrí in mọ̀túnmà rẹ̀ ẹ̀dá kò rẹ̀ ni àbọ́n sáfù àti bìtúnmà rẹ̀ nílẹ̀ haza huwa ṣe bá ní sí innama huwa mujarradul firar kí yẹn kà nítorí pé tó bá fi nǹkan rinlẹ̀ ọmọ kí ni consequence ẹ̀ ọmọ kí ló máa kí ni nǹkan tó máa tẹ̀lé ó ti yé báyìí nìsìn ó máa ń pé in tó máa tẹ̀lé ó máa ṣe kí ni o nǹkan yẹn yóò jẹ́ nǹkan tí ó tako òun ni yóò jẹ́ nǹkan tí ò ní gbé òun ni so nítorí ẹ̀yọ́ wa sọ wípé òun ọ̀mọ́ ó yé báyìí nìsìn yìí kìí ṣe pé fi ṣàkíkọ̀ kìí ṣe pé kò nímọ̀ nípa nǹkan yẹn but ọmọ ẹgbẹ́ tóun bá sọ pé òun mọ̀ nípa rẹ̀ tóhun ti fi in tóhun fẹ́ sọ ẹ tóhun mọ̀ nípa rinlẹ̀ ìyà tí ó jẹ lẹ́yìn ìyà tó lágbára ni ló fi jáde kí ni o ọ sọ pé láàdìrì olóòrẹ̀ ẹni ọmọ kẹwàá lè bá mọ̀ yí pé kìí ṣe pé kọ̀ máa nẹ́bì kọ́ ó ní tẹ̀mí ètù náà sàyẹ̀kùlú na ṣe án ẹ̀sìn ẹ̀rẹ́ sáwọn ìsìn kẹ́lẹ̀ bá mọ̀ pé ó ń fi nǹkan yẹn pamọ́ nítorí wípé ó mọ̀ pé tóhun bá fi nǹkan tóhun sọ nípa nẹ́bì hàn ìyọ́ jẹ́ òun sáré ọwá ní sẹ̀mítù nẹ́sà yàkùlú nẹ̀ ṣe án fàkúltù èmi kẹgbọ́ kẹ́ ma wá ẹ̀ṣíṣì fún ara rẹ̀ kọmọ́ bẹ̀ fi èmi kẹgbọ́ táwọn èèyàn kan táwọn èèyàn sọ nǹkan kan pa rẹ̀ èmi náà kan sọ ni ṣe bá ní sí àmọ́ nítorí pásìkò yẹn ibi tó wà yẹn kìí ṣe ibi tí yẹn ti lè fòdodo kéèsà iye ibi tíyàn ti lè tàyàn èyàn lè tán lọ́wọ́ba ọlọ́wọ́ba ní kílámà àfíkọ rẹ̀ àwọn mẹ́lẹ́kọ̀ máa sọ fún pé láàdàrọ̀ ìta ọmọ wà látàlẹ́ ìta ó sì kà ó túnmọ̀ sí pé ẹni tó yẹ́ sí pé ó ní kápá láti kà ní kéèsè pé ọ̀lọ́ kọ́bùtì mọ̀ wà látàlẹ́ ìta ayé wà lákọ̀rọ̀ ìta ọmọ ó sì lọ kà nípa rẹ̀ yàní èyàn tó yẹ́ sí pé yumkinuhu at-ta'allum ó rọrùn fún láti kọ́ nípa ìmọ̀ islam òun fúnra ara rẹ̀ ló ń ṣe kíni ló ń sá fún nítorí àti ṣe kèfèrí sí islam náà sọ pé la daraita wa la talaita in kana la yuhsinu al tó bá pẹ́ ni yóò lè kankan ni wọ́n ní sọ wípé wa la talaita nínú riwaya mi wa la ìyẹn ni pé ọmọ ó sì tẹ̀lé àwọn tí wọ́n mọ̀ ó wá lọ tẹ̀lé àwọn tí wọ́n ń sọ nǹkan kan tí ọ̀dá nípa nẹ́bí pé ìsẹ̀mítù nẹ́sà yẹkùlú na ṣe án fọkúltùhù kí ló tí wọ́n lọ tẹ̀lé àwọn tí ń sọ ìsọkúsọ nípa nẹ́bí ṣe áyẹ̀tọ̀ wà lè sọ án fọkúltùhù tọ́ wá lọ sọ dáadáa nípa nẹ́bí ó túnmọ̀ sí within the reach tó ó ní kàpá láti tẹ̀lé wọn dáwà rẹ̀ ń dé tí wọn kọ̀ tẹ̀lé wọn ní fi ní wà látàláùtà tó bá ikọ́ ìwáyà tàláùtà lèyàn lò wà látàléìtà tàléìtà yẹn náà àwọn àbá ìjókòó yọ wípé wáwò náà ló wà ń bẹ̀ so ló fi jẹ́ pé ìtumọ̀ látàláùtà àti wà látàláìtà àwọn àbá kan sọ pé ìtumọ̀ méjèèjì ni pé ó mà àwọn tó sì máa ń bẹ láwùjọ rẹ̀ tí wọ́n ń pèpè ọ̀ wọn hadha laysa bi jahili irú ilé báyìí kéèsè jáhìlù ni ẹ torí pé láwùjọ rẹ̀ àwọn tí wọ́n mọ̀ tí wọ́n dẹ̀ ń pèpè ìpèpè dẹ̀ etígbọ̀ rẹ̀ kò tẹ̀lé wọn ni náà ìfìyàn sọ fún pé à ah, ládàrọ ìta wà látàlẹ̀ ìta ṣe bá nìsìn ọmọ ó sì tẹ̀lé àwọn tí wọ́n mọ̀ nígbà tó ń pè ọ́ ọwọ́ lọ tẹ̀lé àwọn tó ẹgbẹ́ kí ni o wọ́n ń sọ ọ̀rọ̀ sọkúsọ nípa nẹ́bì sallallahu alaihi wasallam ó túnmọ̀ sí pé ẹni tó ẹ́ so bil hadith pẹ̀lú hadith yìí o ń jẹ́ pẹ̀lú wípé kìí sọ̀rọ̀ jahlu kìí sọ̀rọ̀ ìmọ̀kan o ní ọsẹlẹ̀ sọ́kùnrin rárá tí kìí bá ṣe pé a ìkàn máa wá àwíjàre tí ò ṣe gíní tí ò wọlé àwọn olóyìnbó ní flimsy excuse kí a máa wá flimsy excuse excuse tí ò tiẹ̀ tí ò bá mọ́ rárá tí ò fẹsẹ̀ rinlẹ̀ tí ò wúlò àwíjàre tí ò wúlò lásán so nítorí pé èyàn máa pé téèyàn bá fi lè wárú àwọn àwọn àwíjàre yẹn èyàn máa pé ìyọ́ jẹ́ èyàn kan máa parọ́ tí ó bá nìsì so kọ́ wá ní ẹ eh, láàdìrí èmi ò mọ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nínú hadithu yìí nìyẹn so kèé sọ̀rọ̀ wípé ẹni yìí o kèé ṣe pé fil haqiqa ó jẹ́ aláìmọ̀kẹ́ tí ó mọ̀ ń pa nẹ́bì rárá kọ́ kèé ṣe wípé àìdá àwọn tí ń polongo ànẹ́bì ní tìbàjẹ́ òun ló tẹ̀lé tí ó rá nìtì àwọn tí ń sọ ìdá nípa ànẹ́bì sallallahu alaihi wasallam ní tẹ̀lé kọ̀ wá lè tí kíni kọ̀ wá lè fi rinlẹ̀ wípé tó ń sọ ẹ̀nìyàn nínú sàárè a sì tẹ̀lé ẹ̀rí pé ó sọ nípa ìhà tó ń kọ sáà nẹ́bì sallallahu alaihi wasallam àwọn gbàtọ́ bí eléyìí báyìí tó ṣe kèfèrí kò tó bẹ́ẹ̀ láti sọ ìhà tọ́kọ sí ànẹ́bì sallallahu alaihi wasallam tó wà ní ayé ló fi sọ pé sami'tu an-nasa yaquluna shay'an kò sọ pé sami'tu an-nasa yasubbuna an-nabiyya fasabbatuhu àwọn èèyàn bú ànẹ́bì mìíràn bú sami'tu an-nasa yakfuruna bihi fakafartu bihi àwọn èèyàn ṣe kèfèrí pẹ̀lú èmi náà wá ṣe kèfèrí an-nasa yaquluna shay'an faqultuhu èmi gbọ́ táwọn èèyàn sọ ni èmi náà dẹ̀ bá wọn sọ bẹ́ẹ̀ sí bá nìsí so ilé báyìí òun ló fà tí a fi jẹ́ kẹsẹ̀ pé torípọ́ sí so wallahu a'lam so ilé báyìí jẹ́ àìṣe àgbéyẹ̀wò àwọn ìrújú wọn tó máa ń gbára lé láti lè jẹ́ kí láti lè fi múlẹ̀ yí pé àgẹ̀rẹ́kìrì jáde nǹkan yàn so nǹkan yí kọ́ kò sí kí ni kò wọlé nínú ṣẹ̀ríà náà nínú àwọn ẹ̀rí tí àwọn ń bá lọ láti ọ̀sẹ̀ tó lọ lórí ọ̀rọ̀ yíkẹ̀lẹ̀ ẹ̀kùnrin ríjáàlì ó wọlé kódà ọlọ́run ọba àlékẹ́ọlá ọlọ́run ọba máa ń fún àwọn èèyàn ní ẹ̀skúsì yìí àti mú àyà wá tọ́nà ọba àlékẹ́lá sọ wípé nínú sọ́tún nìsà tọ́nà ọba àlékẹ́lá sọ wípé wà mẹ́yìn ìṣákìkì rọ̀súlà min báyìí máa tàbáyàna láwùlúdà ibi mahallu shahidi mẹ́yẹn ayébítà bẹ́lù lẹ́rin pé min báyìí máa tàbáyàna láwùlúdà ajẹ́ fi kọ́bla an yà tàbá yà láwùn húdà ọlọ́ọ̀bá alẹ́kìlò ní fi fíyà jẹ́ ọlọ́ọ̀fí ní mìmbáàdì ma tàbá yà láwùn húdà tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ kíyàn mẹ́ kí ìmọ̀ ti jẹ́ wá báyàn tó wáyé pẹ́kọ̀ pàtàkì ni kọ́lọ̀ọ̀bá alẹ́kìlò tó after tí kí tẹ́rì bá ti wá débá tí ìmọ̀ná ti wá débá tí ìmọ̀ ti ṣe kíni tí ìmọ̀ ti dọ́dọ̀ rẹ̀ min ba'di ma yatabayyana lahu al-huda àti sàlàyé lọ́sẹ̀ tọ́lọ̀ bákan náà inú àyàtà mú alọ́sẹ̀ tọ́lọ̀ náà òun náà ni àyà wa ma kunna mu'abbidin hatta nab'atha rasula ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá ma kunna a kì í ń jẹni tí ma ń fìyà jẹyàn

ọba tí ó ma sọ̀rọ̀ tẹ́nìkọ́ ní àwọ̀gbáyún ọ̀bá làkàrí tí wá mú ìgbáyẹn lọ́wọ́ bá lẹ́gbẹ́ ọjọ́ ya ó túnmọ̀ sí kò sí gírímẹ́kà sọ́lọ̀ nìyẹn ìmọ̀ tí wá débọ̀ ó jẹ́ ní tí ń páyọ̀ lọ́wọ́ bá bí kìláàfẹ́ tí ó mọ̀ kódà ń páyọ̀ lọ́wọ́ bá bẹ̀ tí kó mọ̀ kó ń tó ń ṣe lọ́wọ́ fẹ́ tó bá mọ̀ lẹ́sẹ̀kẹrẹ yóò filẹ̀ ọlọ́wọ́ bá gẹ́ mọ̀ pé ẹni yìí níwọ̀n bá ń tó nǹkan yìí ó bí èmì ọlọ́run ní ṣe tó bá ti mọ̀ pó bí èmì ọlọ́run bá ní ọlọ́run pé gbòjù sílẹ̀ kò yé báyìí sí eléyìí báyìí àti padà ń bọ́ amú àwọn ẹ̀rí wá tó pọ̀ tó pọ̀ inshallah ilẹ̀ là ń bá lọ yìí alhamdulillah ẹ̀rí pé ọlọ́run bá rí jẹ́ síkọ́ ẹgbẹ́ wa ma hatta nab'atha rasula títí fá tàbí gbé ànẹ́bì dìde sí eléyìí gbogbo tó bá wù kéèyàn kó sí ọlọ́run bá ríkẹ́lá ń sọ gbogbo ẹgbẹ́ tó bá ní àyà yẹn àkáàmù ní bá wí ẹni kó mú dẹ̀ nílùú wábi tọ́lọ̀run bá ríkẹ́ sọ pé àyà yẹn àkáàmù nìkan ní bá wí ẹjọ́ ọ̀nà sáàmà yìí kò sí bí tọ́lọ̀run bá ti sọ bẹ́ẹ̀ innama huwa mujarradul hawa ìfẹ́ ẹnu lásán kí ẹka ma tú al-Qur'an pẹ̀lú ìfẹ́nú ẹ̀ ọlọ́wọ́ bá ní ọmọ kún náà mu'azzibin ọlọ́lá kí sí àjẹyàn hatta náà àti rasúlà títà dùgbò rí jẹ́ jẹ́ sí oníbi ahkamu nìkan lọ́nà ti sọ ọjà kí ló jẹ́ kó yọ ayé pé àyà yóò ṣe lò fún àkídà ìbòrò tí rí dẹ̀gìlù yẹn at least ọ̀yẹ́ kó lè fún mi ní nǹkankan tí yóò mímọ̀ contented tí ó fi mí lọ́kàn balẹ̀ tí ó tẹ́mi lọ́rùn pé ah, alhamdulillah tẹ́mi náà mọ̀ ìpé in tí mo fi ń sin lọ́wọ́ bá yìí in tọ́dá mi lójú dogmatically kéèṣe pé ọkàn fẹ́ kí mọ̀ gbá bẹ́ẹ̀ kọkàn mọ́ gbélé lọ́kàn no no no no ó gbọ́dọ̀ fún tí ó fi mi lọ́kàbalẹ̀ pé àkáàmù láyà yìí bá wí o kìí sí àkídà tí ó bá ní sí so ọlọ́run bá rẹ̀ jájú pé wọ́n bẹ̀ náà abẹ̀tíjọ́ pé wáyé pé ń torí ẹ̀lọ́fà kẹ́lẹ̀bà ń pé kódà báyà ìṣe kó àwọn tí è sọ̀rọ̀ àkídà sínú tí è sọ̀rọ̀ àdìsọ́kànrẹ̀ lókun tí lókó àdìsọ́kàn sínú nítorí àzọ́ wípé gbogbo àwọn umam al-umamu sábíkọ̀ asárífà al gbogbo ìran ẹbọ tí wọ́n ń ṣe ìran kèfèrí tí wọ́n ń ṣe kọ́lọ̀wọ́ bá tó pa wọ́n rẹ́ ọlọ́wà ní kọ́kọ́ gbó jẹsí wọ̀n dìran àríọ̀kọ́ ni gbogbo àwọn wúmọ̀ ẹ̀ lérí àríwúmọ̀ kan tọ́lọ̀wọ́ bá lè gẹ́lá parẹ́ àyàfi lẹ́yìn òjíṣẹ́ tó bá jẹ́ sí pé ìgbójíṣẹ́ dìde àbí kí ìmọ̀ wá báyàn bá wúlò ni àbí tó bá jẹ́ mi ìsáàkù alákọ̀ọ́kọ́ lọ́wọ́ bá àríkẹ́lá bá tó fi mú ìyẹn ni kò nídìí kọ́lọ̀wọ́ bá àríkẹ́lá gbé òjíṣẹ́ dìde sí wọn kó tó pa wọ́n run ẹwà mú wá láyé ìjọ kan tọ́lọ̀wọ́ bá àríkẹ́lá parun nínú gbogbo àwọn ìtàn tọ́lọ̀wọ́ àríkẹ́lá sọ́nà al tí è ṣe wípé ọlọ́run bà nìkan kọ́kọ́ gbójì jẹ́ ìrísí wọn nígbà tí wọ́n takú lọ́run bà nìkan tó wà fi àjẹ́ wọn kò sí náà ilé ìjẹ́ pẹ́lẹ̀ ẹgbẹ́ ọmọ ẹkùn náà mọ́ àfìdínà àtàrà bá fàrasúlà ìtọ́nà ọba ìkẹ́lá sọ ní pé gbogbo tó bá wù kíyàn ṣe so káwà lè jẹ́ kí ọ̀rọ̀ náà kó lè yé dáadáa ẹni ká kọ́ bẹ̀rẹ̀ látorí tafsiru Adwa'il Bayan quran bil-Qur'an fi idahi al-Qur'an bil-Qur'an ti sheikh wa muhammadu amin ashinqiti ìgbà tó ń sàlàyé ayayi ẹgbẹ́ sheikh yahya alhajuri a hafizahullah ìgbà tó ń sọ̀rọ̀ nípa ayayi wọ́n ní kálọ ka tafsiru méjèèjì wọ́n ní kálọ ka tafsiru bin kathir àti tafsiru a muhammadu amin ashinqiti adwal bayan wọ́n ní ká ka méjèèjì yẹn wọ́n ní wọ́n sàlàyé ní fọ́síwẹ́wẹ́ dáadáa ń bẹ̀ nípa ipé ayayi o ó ń tọ́ka sí wípé áyà yìí túnmà rẹ̀ ní pé ọlọ́run ọba àríkẹ́lá ó mọ́ ń fúnyẹ̀ ní alẹ́rẹ́dìrìbìjáàrì ó mọ́ ń fúnyẹ̀ ní ẹskíìsì àmàkan kó tó rí pé ó fìyà jẹyàn tí ma bá dé wá bá tọ́ wá takú lẹ́yìn ìgbà ẹran náà bá ní pé tó fìyà jẹ tí

tí bá ní ṣe so awa tún wo tafsir bin kafir náà so bá wọn náà ṣe sàlàyé àtàwọn àhadith tán wá lórí ẹ̀ so báwo ni hadithu ibo ni àwọn hadithu ibo ìsìnkí ṣe lálàáfíà tó a ẹ jẹ́ ká wo àyà a ń sọ yìí naam a eléyìí báyìí tí a bá lọ wo page volume 3 page 65 nínú tírà náà wọ́n ní qawluhu ta'ala gbọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá tí yọ́ sọ wípé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula pé àwọn ọlọ́wọ́ bá o a kí ń jẹ́ni tó máa ń fi àjẹ́ àwọn èèyàn ó dìgbà tí أن الله جل وعلا لا يعذب أحد من خلقه لا في الدنيا ولا في الآخرة òun náà ń pé dájúdájú ọlọ́run ọba ọba tó ga tó sì wá ń bí tó ga ọba tó gbangban لا يعذب أحد من خلقه kò ní fìyà jẹ ẹnìkankan أحدا من خلقه kò ní fìyà jẹ ẹnìkankan nínú al'umma rẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ لا في الدنيا kò ní fi àjẹ wọn lé ayé wala fil akhirah bẹ́ẹ̀ ni ò sì ní fi àjẹ wọn lọ́jọ́ pẹ̀lú alkiyama hatta yab'atha ilayhi rasula tí tọ́lọ̀wọ̀n bá rí kí ó fi gbé òjíṣẹ́ dìde anybody ọjẹ́ mùsùlùmí ni ọjẹ́ kéfèrí ni lórí àìdá tí bá ń ṣe ọlọ́wọ̀n bá lè tẹ́lò ní fìyà jẹ ló sọ pé la gbogbo èèyàn ọlọ́ọ̀bọ̀ ní fìyà jẹ nìkankan nù wọn nínú àwọn ẹ̀dá rẹ̀ nílé ayé àyàfìgbà tó bá ní o lẹ́yìn àyàfi lẹ́yìn tó bá tó jẹ́ òjì sí wọn wọ́n ní yunziruhu tí ò tí sí tí èyàn yìí tó bá wá tako tó bá wá ṣe òjíṣẹ́ rẹ̀ tó tako jíṣẹ́ rẹ̀ nígbà yẹn lọ́wọ́ bá rí pé tó wá fìyà jẹ́ hátà fìràáùn kódà fìràáùn nìkan kọ́lọ̀n tó fìyà jẹ́ kí ló ṣe ọ́sẹ̀ ọgbẹ́ ànẹ́bì Musa dìde sí àwẹ́ ẹ̀kọ́ ni fa'asọ fìràáùn fìràáhùn ní ṣe kí ni ọ takò òjíṣẹ́ ta gbé ìdílé sí ni ọlọ́run bá ní lẹ́yìn tó wá takò ìjímọ̀ ní pé lẹ́yìn tí a ti rójìṣẹ́ díẹ̀ tí ma ti dẹ́wà bá akọ̀dínláwò akọ̀dán wàbíìlà agbámú nígbàmú tó gidi gan fìyà jẹ ìyà tó le kò yí bá ní sí ló fi ni fìràáhùn aléyìí la'natullah ọlọ́run ọba àlékẹ́ ló fìyà jẹ ọlọ́run ọba òparun àyàfi lẹ́yìn tọ́lọ́run ọba àlékẹ́ lágbíà nẹ́bì Musa dìde sí Musa ṣe dáhàbà sí tí so yíra ní sí so wọ́n ní a fayáàsì dhalika rasul tẹ́ni bá wá yapa òjíṣẹ́ yìí wà yastamiru ala al-kufri wal ma'siyati ba'da al-inzar wal i'zar tó wá ń àti lórí ẹ̀ṣẹ̀ lẹ́yìn tí wọ́n ti kìlọ̀ wa ala hadha al fi ayatin kathira wọ́n ni ọlọ́run ọba tí ó gbẹngbẹn ọba tó ga ó ti sàlàyé ní fọ̀síwẹ́wẹ́ a nípa ìtumọ̀ tó jọ báyìí ìtumọ̀ tó jọrú ọ̀rọ̀ yìí ọlọ́run bá ríká ti sàlàyé ẹ̀ ní fọ̀síwẹ́ nínú àwọn àyà tó pọ̀ kàkọ́ọ̀lìhì tààlà àwọn afẹ́ máa máa ẹ̀rí àwọn àyà ẹnkà tí ní alkùnrán lámọ́ bí n tú kùnrán tí wọn wọ́n fẹ́ ni ọlọ́run ọlọ́ni rúsùlán ọlọ́run ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tá a gbé dìde mubashirin ọlọ́run ọba ní a gbé wọn dìde lẹ́ni tí ó mọ̀ wá fún àwọn èèyàn ní ròdùnú pé tá bá ti tẹ̀lé tọ́lọ́run ọba tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu tí wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba lékẹ́lá rán sí wọn kan máa mọ́ fún wọn ní ròdùnú ibi tí ó máa jẹ́ ibùgbé wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà wà múnzìrì kájọ máa kìlọ̀ ìyà tí ó jẹ tàwọn kèfèrí fún wọn ọlọ́run ọba ní ìdítà fi wá gbé wọn dìde li Allah li Allah ọlọ́run ọba ní kọ́ má bà sí lè náà sí fún àwọn èèyàn ala Allahi lórí ọlọ́run ọba hujja kọ́ má bà lẹ́rìí lórí ọlọ́run ọlọ́run ọba ní reason tá fi gbé àwọn òjíṣẹ́ dìde ni pé kọ́ má bà di pé ọjọ́ ìgbèdà kìyàmà àwọn èèyàn ní pọ́ìntì ẹ̀ láti gbójíṣẹ́ dìde ó kẹ́ gbé reason tọ́nà ọba lè gbé ìjẹ́sìyẹ sí wa ní kí ni ó kọ́ mọ́ bà sí excuse ajẹ́ sí pé tí ọba gbé tí ọba gbé sí wa excuse yọ wà ní ẹ o lọ́nà bá fi ní nítorí àwọn ọlọ́wọ́ bà ní kí a ní káwọn èèyàn mọ́ bà ní excuse lọ́jọ́ gbé dàkìyàmà ó túnmọ̀ sí pé ajẹ́ pé àlìjáàlú ẹ̀ọ́zùrùn ká sọ pé aláìmọ̀kẹ́lẹ̀ yẹn kó sì máa mọ̀ tòótọ́ kó jẹ́ bẹ́kọ̀ mọ̀ ní ẹ̀zùrù ní excuse ni ọlọ́wọ́ bà excuse lọ́jọ́ gbé dàkìyàmà ọlọ́wọ́ bá ní torí ẹ̀ la fi gbé àwọn èèyàn dìde li Allah لئلا يكون للناس على الله حجة بعد الرسل lẹ́yìn tá gbé díẹ̀ díẹ̀ sán kọ́nbà sẹ́skìsì fáwọn èèyàn ma wọ́n lẹ́ skìsì ma in tó sọ rẹ̀ bí aláìmọ̀kan páláìmọ̀kan ní ọlọ́run ní ó ti finish àwọn ọlọ́run ọba àlékẹ́ láti gíní àti kó lákòyàwó so kọ̀bá ní sẹ́nì kẹjọ́ gíní tí ó lẹ́ skìsì wọ́n ní fàṣọ́rọ̀ hafi hujjatu kulli ahadin bi irsali rusul wọ́n ní pé ọ̀ràn yẹn ni kí ẹ̀rí ẹ̀rí gbogbo èèyàn pátápátá kẹ́rin yẹn tí ó ṣe gíní tí ó gé fún tí ò ní sẹ́rí fún má lẹ́yìn tàbá ti gíní o kọmọ́sẹ́rin kan tí ó lẹ́rí má lẹ́yìn tàbá ti fi òrìṣẹ́ ránṣẹ́ sí mubashirina man ata'ahum bil janna lẹ́ni tí ó mú wá fún àwọn tí bá ń tẹ̀lé wọn ní ròdùn aljanna wa munzirina man asahum bin man asahum an kádẹ̀ wá máa kìlọ̀ fún àwọn tí bá ṣẹ̀ wọn tí bá ń takò wọn pé iná ní ọmọ jẹ́ ti wọn wa hadhihi al-hujjatu allati awdaha awdaha huna qata'aha bi irsali ar Ọlọ́run bá lékẹ́ láti gé àwọn excuse táwọn ẹ̀lẹ́ ní pẹ̀lú àwọn ẹ̀rí ọlọ́ọ̀bá ní ká ti gíà rẹ̀ skis láwọn ẹ̀lẹ́ ní pẹ̀lú ọlọ́ọ̀bá ní ká ti yínà òtílẹ̀ sí wọn lẹ́ni tí ọmọ fún wọn ní ròdùnrún àti tí ọmọ fún wọn ní tí ọmọ kìlọ̀ fún wọn wọ́n ni bayyana ha fi áàkiri sórọ̀tì tọ́ha ọlọ́ọ̀bá ní ká tó wá sàlàyé ẹ̀gẹ́n ní parí sórọ̀tì tọ́ha bí kọ́ọ̀lìhì pẹ̀lú gbọ́nà ọlọ́ọ̀bá tó sọ pé wàláwọ́ anna ahlaknahum bi wọ́n rẹ́ síwájú ká tó gbójì lẹ́dìde sí wọn ni làkọ́ọ̀lù ọlọ́ni wà bálẹ̀ sízi o ọlọ́ni tó wáyé pé síwájú ká tó gbòdì yẹ́ sí wọn làwọn ọlọ́wọ́ bá ti kó parun bá wọn pẹ̀lú kúfùrù tó ń ṣe pẹ̀lú àwọn ìṣẹ́ ọlọ́wọ́ bá tẹ́ ṣe àwọn ọlọ́wọ́ bá wá pa wọ́n rẹ́ síwájú ká tó gbé òjíṣẹ́ dìde sí wọn ni làkọ́ọ̀lù ọlọ́ni fún ọba máa sọ ni pé rọ́bànà ìrẹ́ ọlọ́wọ́ bá wa láwọ́lá àrùsátà ilé ìrìnà rọ̀súlà kí ló yẹ́ sí tọ́ọ̀rọ̀ jíṣẹ́ sí wa àwọn náà bá ti ń bí aláìgbọ́rọ̀ gbàtà àrùjíṣẹ́ kankan ni ọlọ́ni tó ọba máa sọ nìyẹn wọ́n bá mọ́ wáwí jàre wọ́n bá fẹ́ ṣe kíni wọ́n bá fẹ́ wíìnì ọlọ́run ọlọ́run wá ní ẹnìkan tí ó wíìnì mi ò sí ẹnìkan tí ó ṣe kíni o tí ó wíìnì mi ọlọ́run bò sí ọlọ́run ní tó bá jẹ́ sí pé a bá ti pa wọ́n rẹ́ àti fìyà jẹ wọ́n àti fìyà jẹ wọ́n lórí aburú tó ń ṣe síwájú ká tó gbé ìdẹ́ sí wọn ni ìdẹ́ sí wọn ni laqalu rabbana lawla arsalta ilayna rasula fanattabi' ayatik àwọn náà wọ́n mọ̀ tẹ̀láyà rẹ̀ ọ̀nà ọ̀bá nígbà tó àrójìṣẹ́ ni báwọn náà bá rójìṣẹ́ ọkàwò lé tó bá wọn lọ́hùn àwọn ọ̀bá máa tẹ̀lé fanattabi ayatik min qabli an nuzilla wa nakhza àtíwájú kó tó di pé kíni o kó tó di pé ìyẹ̀pẹ̀rẹ̀ ọba wa ẹgbẹ́ ìbáwa yìí kó tó di pé kíni o kó tó di pàjẹni tí yóò sórí burúkú àwa náà ọba tí máa nǹkan yóò bá ti máa ṣẹlẹ̀ sí wa tó bá yẹ pé kí ni o tó bá yẹ pé wọ́n lọ́wọ́ bá lè kẹ́lá tó bá yẹ pé ọba ti gbé òjíṣẹ́ jù sí wa ni ṣe rí pé ọlọ́wọ́ bá rí kájú kó yọ pé ní báyìí ní tó wá ní excuse wọ́n lẹ́rìí lọ́dọ̀ ọlọ́wọ́ bá pé ọlọ́run ní tó fà tá a nǹkan tá a ṣe yìí ni pé àà ṣe ni o ààrí òjíṣẹ́ ni àmà ipé tó ń tàn ṣe yí ọ̀dá ni tó bá ẹkọ́ bá ránjìṣẹ́ tó bá gbójìṣẹ́ jìṣẹ́ sí wa ni àwọn náà bá ṣe kíni àwọn náà bá tẹ̀lé nǹkan tí ìrọlọ́wọ́ bá lékẹ́ láfẹ́ ọlọ́ni torí ẹ̀kọ́ wọn bá sírú àwọn excuses yìí ọlọ́wọ́ bá lékẹ́ ló ṣe kíni ọlọ́wọ́ bá lékẹ́ ló ní fìyà jẹ ní kankan àyàfi àṣíwájú tí àfilẹ́yìn tí ọlọ́wọ́ bá lékẹ́ bá ṣe kíni tó bá gbé tí wọ́n tún mú wá lórí wípé ó ń rinlẹ̀ wípé síwájú kọ́nà bàríká tó fìyà jẹyàn ọlọ́wọ́ bàrí pé ọkọ̀kọ́ gbó jẹ́ dìde sí iná nígbàtí èyí ni yíò bá wá gbọ́ tí ò tẹ̀lú jíṣẹ́ yẹn ìgbà yẹn lọ́wọ́ bàrí pé tó wá fìyà jẹ wọ́n ni wà àṣàrọ̀ láha fi sórọ̀tì kọ́sọ́s bí kọ́ọ̀lìyì wọ́n lọ́wọ́ bàrí ká tó sọ ọlọ́wọ́ bàrí ká tó ṣe ìtọ́ka sírò àwọn ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لو أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين ọlọ́wọ́ bá ní tí ọlọ́wọ́ bá àlékẹ́ bá fi àjẹ́ tọ́lọ́ bá àlékẹ́ bá fi àjẹ́ àwọn èèyàn tọ́lọ́ bá àlékẹ́ bá fi mùsíbà kàn wọ́n tọ́lọ́ àjẹ́ àwọn nǹkan tó sọ́dọ̀ ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní síwájú kó tó di pé agbé òjíjẹ́ dìde sí wọn tó bá yẹ pápá fìyà jẹ wọ́n ni pẹ̀lú nǹkan tán fọwọ́ ara wọn ti síwájú ni ọlọ́wọ́n ní tí wa ọ bá ti gbójíjẹ́ dìde sí wa àbá ti má ṣerú nǹkan tá a ṣe yìí tó bá yẹ pọ́ bá ṣe báyìí ni àbá tẹ̀lé àwọn áyà rẹ̀ ọlọ́wọ́n bá àwọn náà bá dẹ̀ wà náà àwọn tí ó jẹ mú mi ni ọlọ́ni tí wọ́n ma sọ ni ẹ̀tọ́ bá yẹ́pá fi àjẹ́ wọn a fi mùsíbà kàn wọ́n síwájú ká tó gbò ìṣẹ́ dé sí wọn ni so ó túmọ̀ sí pé àwọn èèyàn bá ma ní excuse pẹ̀lú pálá ìmọ̀kànlá wọn àwọn ọmọ aláwọn fi tẹ̀lé ọlọ́run tá a bá ma àbá tẹ̀lé àwa náà bá jẹ́ mùmínì ọlọ́ni pẹ̀lú àwọn ẹ̀rí excuse ni ó jẹ́ fáwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run bá excuse ni tọ́nà ọba lékẹ́lá náà dẹ̀ gbà wọlé pé sẹ́ẹ̀mọ̀ ni sẹ́ẹ̀rọ jíṣẹ́ ni ọ̀dá ìmẹ́lọ́wọ́ bá nìkan yá fi ṣe bá ní sí so n torí pẹ́lọ́wọ́ bá nìkan ní àwọn tí àwọn nǹkan yìí yọ ma jẹ́ excuse fáwọn èèyàn àwọn èèyàn dẹ̀ ma mú lẹ́excuse lọ́dọ̀ ọlọ́wọ́ bá lọ́jọ́ gbọ́dọ̀ sí yá ma nítorí ẹ̀lẹ́fi jẹ́ sí ọlọ́wọ́ bá nìkan sí kí ni o ọlọ́wọ́ bá nìkan ó jẹ́ kó yíwa yí pé àwọn nǹkan wọ̀nyí o wọn lọ́wọ́ bá nìkan sí tẹ́kì rẹ̀ wàkọ́ọ̀lùhù jalla wa ala ọlọ́wọ́ bá nìkan wa ahluha ghafilun àti káàyẹ lè náà níjẹjọ ọlọ́wọ́ bá ní orí báyìí nítorí pọ́lọ́wọ́ ọba rẹ̀ ọba Ànábì sallallahu alaihi wasallam kò ní pa àwọn ìjọ kan rẹ̀ pẹ̀lú ẹbọ tí wọ́n ń ṣe kò ní pa àwọn ìjọ kan rẹ̀ pẹ̀lú kúfùrù tí wọ́n ń ṣe kò ní pa ìjọ kan rẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí nípa tí wọ́n ṣe yẹn ó dìgbà tán bá tó mọ̀ tí ó sí jáhálù pẹ̀lú wọn má tí ó sáì maka pẹ̀lú wọn má kọ́nà bá ní kásìkí ní o kọ́nà bá kó tó fìyà jẹ wọn so eléyìí náà ẹ̀rí nìyẹn wípé ajẹ́sí kọ́nà bá lè kẹ́lẹ́ ò kí ń fìyà jẹ yẹn pẹ̀lú zulmù téèyàn bá ṣe pẹ̀lú ẹbọ téèyàn bá ṣe pẹ̀lú kúfù téèyàn bá ṣe ìyẹn jẹ́ láìmọ̀ kò mọ ìdájọ́ nǹkan tó ṣe ọlọ́run ní láíláí ànípàyàn rẹ̀ ànífìyàjẹyàn ànífìyàjẹyàn nítorí àwọn àbòsí tí ń ṣe àfìgbà tó bá tó mọ̀ tó bá jẹ́láì mẹ́ka kò ní jíyà rẹ̀ wa qawluhu wọ́n ní bẹ́ẹ̀ nínú gbọ́nà ọlọ́bà ríka tó ń sọ wípé ya ahlal kitab ọlọ́run ni mo pè ẹ̀yin tá fún ní tíra ẹ̀yin àwọn yahudi àti nasọ́rọ̀ nìyẹn qad ja'akum rasuluna ọlọ́run ní pàápàá òjíṣẹ́ àwọn ọlọ́run yubayyin lakum ala fatrati min ar-rusul tó yẹ́ pé ó ń ṣàlàyé fún yín àwọn ìdájọ́ Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba àlejẹ́lá tó gbé kọ́ yín lọ́rùn ṣe bá ní sí lẹ́yìn táwọn ànẹ́bì kan ti sáájú lọ tán lẹ́yìn táwọn ànẹ́bì kan ti sáájú lọ agbé

wọ́n ní bákanáà òun náà nínú gbọ́nà ọlọ́wọ́ bá alékẹ́lá tó sọ wípé wàhádà kìtàbùn anzalnahu mubarakun ọlọ́wọ́ bá ní tíra yìí alkùnránù kẹrìmù yìí àwọn ọlọ́wọ́ bá alékẹ́lá sọ kalẹ̀ mubarakun adẹ̀fí albarka tó pọ̀ lásẹ̀kẹ́ máa tẹ̀lé kẹ́lẹ̀ bá jẹ́ni tí ó tọ́lọ̀ bá lè kẹ́lọ́kẹ́ ni pé kẹ́ẹ̀mọ́ bá máa sọ wípé innama unzila al-kitabu ala ta'ifatayn min qablina pé à ah, wọ́n fáwọn tíra kankan àwọn ìjọ méjì tó sáájú àwọn Yahudi àti Nasara náà fún ní tíra àwọn Mùsùlùmí àwọ orí tíra fi gba ọlọ́ni kẹ́ẹ̀mọ́ bá máa sọ bẹ́ẹ̀ ni o ẹ́ wa in kunna an dirasatihim laghafilin àwọn òdẹ̀ mẹ́tọ́wà nù tíra tí wọ́n pàdé àwọn náà wọ́n wá sí àwọn èése yahudi bẹ̀rẹ̀ ìsìn nà sọ́rọ̀ so in tó wà ní tíra àwọn àwọn ọmọ so ń dàtà àti ìmọ̀ yẹn tí sàwà náà wọ́n sí yẹ so kí ni ìyá wa lórí táàmà ọlọ́ni kẹfà ma sọ bẹ́ẹ̀ ni wọ́n ni wa in kunna an dirasatihim la ghafilin aw taqulu ọlọ́ni àti kẹfà ma sọ wípé law anna unzila alayna alkitab tó wáyé pọ́nà ọba àlékẹ́lá bá sọ tíra kalẹ̀ fáwà náà gẹ́gbó ìsọ kalẹ̀ fáwọn tó sáájú wa ni lakunna ahda minhum kódà wọ́n bá mọ̀nà jù àwọn gan ọba tó mọ̀nà jù wọ́n lọ faqad ja'akum bayyina min rabbikum faqad ja'akum bayyinatu min rabbikum ọlọ́wọ́n bá ní ẹ̀rí tó clear àwọn ìmọ̀nà to clear ti jẹ́wà báyí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yíò wàhúdà ọ̀nàm eh, rahma bayyina ti jẹ́wà báyí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá àti mọ̀nà wà rahma bákanáà ìkẹ́ ó ti jẹ́wà báyí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ti sẹ́ al-Qur'anul Karim tí ó kẹ́yìn tí ó jẹ́ ìkẹ́ fún ingbẹ̀ngẹ́ tó bá tẹ̀lé sọ́lọ́wọ́n bá rí kájí kó yà wípé ọlọ́run ní kọ́nà bá mọ́ sí àwíjàre àìmọ̀kan fáwọn èèyàn torí pé tí àwíjàre àìmọ̀kan bá ń bẹ tó rìn ilẹ̀ pé ẹni yóò mọ̀ ń tòótọ́ wàlá ọlọ́run bá lè gẹ́rọ sàmójúkò fún ọlọ́run bá sàmójúkò fún àmẹ́ni tó bá ti mọ̀ ọlọ́run bá lè kẹrin nónúnú ìwọ ti torí ni wọ́n so nítorí ẹ̀bá ìlọ́lọ́run bá rí káfí ní káwọn èèyàn mọ́ bá mọ́ sọ bẹ́ẹ̀ kọmọ́ bà ní excuse àìmọ̀kan lọ́dọ̀ ọlọ́wọ́ bá ṣe bá ní sí ó túnmọ̀ sí àìmọ̀kan excuse ní kódà lọ́dọ̀ ọlọ́wọ́ bá ṣe bá ní sí náà ila ghairi dhalika min al-ayat wọ́n ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó pọ̀ tọ́nà bà nígbà tí ń sàlàyé yẹn wọ́n ni wa yuwaddihu ma dallat alayhi من أن الله جل وعلا لا يعذب أحدا إلا بعد الإنذار والإنذار على ألسنة الرسل عليهم الصلاة والسلام تسريه جل وعلا في آيات كثيرة وني إن كانت آية وي إن تنتو كاليلوري أتن سالة يفوا نفس يوه أتيا وآية من تجورو يتوانا القرآن wípé ọlọ́run ọba ọba tí ó gbọngbọ́n ọba tó ga kò ní jẹ nìkan níyà àyàfi lẹ́yìn tọba tó fi òjíṣẹ́ dìde tọba tó fi olùkìlọ̀ tọba tó rán olùkìlọ̀ sí tọ́lọ́run ọba ìkẹ́lẹ́ bá tó fún ní olùkìlọ̀ ẹni tí ó wà kìlọ̀ fún lórí àwọn àwọn ànábì ọlọ́run ọba alayhi musallatu wassalam ìkẹ́ ọlọ́run ọba àti ọlọ́run ni àwọn ìlàmẹ́lẹ̀ tọ́lọ́run tó pọ̀

òun náà ni gbónà ọlọ́run bá tó sọ pé kùlámà ulkiya fiha fauj ọlọ́run bá sọ pé gbogbo wàkíbà tàbá ti ń kó àwọn ìjọ tàbá ti ń kó wọn wá sínú náà àwọn ìjọ àwọn kèfèrí tàbá ti ń kó wọn wá sínú náà báyìí sa'alahum khazanatuha ọlọ́run ní àwọn tí wọ́n àwọn màláìkà tí ń sọ ẹnu ọ̀nà náà wọ́n bí wọ́n lè rí pé alam ya'tikum nadhir ṣe olùkìlọ̀ wá bẹ́yìn ni sólùkìlọ̀ wá báyìí ni qalu bala wọ́n ní bẹ́ẹ̀ ni olùkìlọ̀ wá bá wa olùkìlọ̀ wá qad awala pé ní awala sọ pé kùrọ ni ó túmọ̀ sí pé a jẹ́ sí pé ìrìnlẹ̀ yípo

tó bá ti ń kó àwọn èèyàn wá sínú náà wọ́n ni ya'ummu jami al-afwaj al-mulqin fi náà wọ́n ni eléyìí báyìí ó kó gbogbo àwọn ìjọ tó ń kó sínú náà gbogbo wọn ló kó sínú gbogbo àwọn ọmọ ẹnẹ́ pátápátá tó ń kó sínú náà ni áyà bá wí pẹ̀lú kullama ulqiya fiha fawj kùlámà tó wà ń bẹ̀yẹ ló jẹ́ kó yíwa wípé gbogbo àwọn tí wọ́n bá kó dénú náà tọ́bá ń kó lọ́nu náà wọ́n bá wí kọ̀ yọ ẹnìkan lẹ̀ wọ́n ni qala Abu Hayyan fil bahri al-muhit afáwà Abu Hayyan wọ́n sọ nínú al-bahri al-muhit ma nasuhu wọ́n ni nígbà tán sọ̀rọ̀ ayata wà lórí ẹ̀yí wọ́n ni tó sọ ní pé wàkúlàmà wọ́n ni wàkúlàmà tó wà níbi ayà yìí tẹ̀dúlù aláìmúmi azmanil ilqa'i fata imulmulqi wọ́n ni ọ̀nà tọ́ka sí pé gbogbo bàkígbà gbogbo àsìkò tó bá ti ń kó àwọn èèyàn wá sínú náà wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní pé a pé gbogbo àwọn tó kó nínú náà ni wọ́n bá wíyàn nítorí pé ìgbà tó ti ní gbogbo àsìkò tó ti ń kó àwọn èèyàn wá sínú náà tí ò sásìkò kan tí ò kó sínú ẹ̀ a pé gbogbo ìrìnyàn tó ti ń kó sínú náà torí pé kò sásìkò kankan tá lè dáyọ táwà sọ pé àyà pí àsìkò tó bá ń kọ́wẹ̀ lè bọ̀ ó túnmọ̀ sí pé gbogbo ìrìn èèyàn tó ń kó sínú náà òun náà ní kí ni òun náà ni wọ́n bá rí pẹ̀lú àyà yìí wà min dhalika qawluhu jalla wa ala wọ́n nínú ẹ̀ náà ni gbọ́nà ọlọ́wọ́ bá tọ́ sọ wípé wasiqa alladhina kafaru ila jahannama zumara ọlọ́wọ́ bá ní àwọn màláíkà wọ́n ma ní ìjọ níjọ wọ́n ma kó wọn lọ síbẹ̀ hatta idha ja'uha títí tó fi dé ẹnu ọ̀nà náà báyìí futihat abwabuha ọlọ́wọ́ bá nígbà tó má dí ẹnu ọ̀nà náà àwọn ilẹ̀kùn náà wọ́n ṣí kalẹ̀ ilẹ̀kùn náà wọ́n ṣí wa qala lahum khazanatuha ọlọ́run ní àwọn màláíkà tí ń sọ iná wọ́n mọ́ bí sí nínú àwọn ọ̀ràn yìí náà sí wọ́n dé wá báyìí láti wá sàlàyé fún yín ni yatluna alaykum ayati rabbikum tó ń ka àwọn ayà ọlọ́wọ́ bá fún yín wa yunzirunakum liqa'a yawmikum hadha tó wọ́n ti ń kìlọ̀ ọjọ́ òní fún yín pé bí ọ̀rọ̀ yóò ṣe já sí lélẹ̀ tẹ́ẹ̀bá gbàgbọ́ ṣékèé pọ́n ti dé wá báyìí ni ṣékèé pọ́n gbólóhùn ìyá ọlọ́run ọba òun náà lódòdó lórí àwọn kèfèrí tó fi tán fi dẹni ìyà wọ́n dé wá bá wọn àwọn òjíṣẹ́ kìlọ̀ fún àwọn àgbọ́ni wọ́n ni wà kọlùhù fi hadhihi al-aya gbólóhùn ọlọ́run kàlẹ́dì wàlẹ́tì wọ́n ní almausulat àwọn ọ̀rọ̀ tí a máa fi ń so ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí alẹ́dì àti alẹ́tì wàfúrú ìhà wàfúrú ìhìmà àti àwọn tẹ́ tó pẹ̀kà lábẹ́ méjèèjì min sí ẹgbìl ẹ̀mọ́ tó bá ti lò gbogbo nǹkan ní ma ń kó sínú ọ̀rọ̀ ni wà sí ikọ̀ lẹ́zínà lẹ́zínà ẹ̀lẹ́jẹ́kọ́lẹ́gbẹ́ àwọn kèfèrí lọ́wọ́ bà sọ kò yọ ẹnìkan kan lẹ́nu wọn so wọ́n nílò ìmúmìhà fi kulli ma tashmuluhu sílátùhà wọ́n ní torí pé a ọ̀rọ̀ yìí ó kó gbogbo tí ó bá ti lè tó bá ti lè níbàtàn pẹ̀lú ẹ̀ tó bá ti lè lásùpọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ ló ṣe ló kó sínú a eléyìí báyìí nínú àwọn ẹ̀rí ni pé gbogbo àwọn kèfèrí tó bá ń kó lọ sí nínú wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn

àwọn ni wọ́n takò àti ọlọ́wọ́n bá wọn ẹgẹ́ bó sì hàn ẹgẹ́ bó sì kílẹ̀ àpá sí ọlọ́wọ́n bá wọn wà nà vírù àìbọn kọlúhù tààdà wọ́n nínú ilé tó tún jọrú ẹ̀ bákan náà o ní gbónà náà tó sọ pé wàlẹ̀dínà káfàrù lahum náàrù jahannam ọlọ́ni gbogbo àwọn tó bá náà a nípa wọn wọn ní kúnnù náà yìí wà láyò kọfọ̀fọ̀ ẹnhùn mina ẹ̀dábìhà ọlọ́ní bákan náà a ní gbé ìyànà fúyẹ fún wọn a ní jẹ́ kí náà jó wọn yẹ́yẹ́ tó wà kú pátápátá tó yẹ́ pẹ́ tábà ti ní ṣe kí ni a ní gbé ìyànà fúyẹ fún wọn kàdálìkà najzi kulla kafurin ọlọ́ni báyìí láyé san ẹ̀san fún gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí pátápátá wa hum yastarikhuna fiha rabbana akhrijna na'mal salihan ghayra alladhi kunna na'mal ọlọ́wọ́ bá ní wọ́n wá sọ wípé ọlọ́run wọ́n ma mọ́mọ̀ nínú náà wọ́n ma ní ọlọ́run ìrẹ́lọ́wọ́ bá dákùn yọwákùnrin

so yíba ní sin wàjá akúmù nàzír ọlọ́ni bákan náà olùkìlọ́dé wá bá yí ẹ̀yin lẹ gbọ́ so ẹ̀ lẹ́skíùsì kankan torí gbogbo nǹkan tí ó lè mọ́mù ní lẹ́skíùsì àwọn ọlọ́wọ́ bá ṣe fún yín ẹ̀ àkánjú pa yín kékeré ẹ dàgbà dáadáa tẹ́ tó núrò ẹ̀sìn àwọn òjíṣẹ́ dì wá bá yí ẹ̀yin lẹ gbọ́ so yíba ẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ jẹ́ni táwọn òjíṣẹ́ wá bá àwọn òjíṣẹ́ wá bá yín só kílẹ̀ excuse tẹ̀sán mú wánu náà excuse méjèèjì tẹ́lé mú wá náà nìyẹn kò sí kíni kò sí kankan nú ẹ̀tọ́ wọlé fún yín torípa fún yín lẹ́mù gógùn bákan òjíṣẹ́ rí wá bá yín wọ́n ni eléyìí náà bákan náà amun ayidon fi jẹ́mí àìlì náà wọ́n ni gbogbo àwọn ọmọ lẹ́ni ń bá wí kàmá takọ́dàmà ìdọ́hùhù kọ̀rí ìbà wọ́n ni gẹ́gbẹ́ ìjẹ́ pé àlàyé rẹ̀ ti ṣáájú láìpẹ́ wà nàbírù dálìkà kọlùhù tààlà wọ́n ni tó tún jọrú ẹ̀ náà ní gbọ́nà náà bá tó sọ pé وقال الذين في وقال الذين في النار آه لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب أولم تكد آه، أولم تكد آه، تأتي تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا قالوا فدعوا وما دعاء الكافرين إلا في ضلال أنا bá ní àwọn وما صفوا wà náà náà ادعوا ربكم يخفف عنا yawma min al'azab ẹbá abẹ́ lọ́wọ́ bá kó tí ẹ̀ ṣe kó ẹ̀ fún wa lọ́jọ́ kan ọjọ́ ìsinmi káwà ní ọjọ́ ìsinmi nù náà oyi kó jẹ́ jẹ́ pé jọ kan kájẹ̀ mọ́ fi gbogbo ọjọ́ ayé ká mọ́ fi jìyà àmọ́ láàrin ọ̀sẹ̀ ní o bóyá láàrin oṣù ní o kó tẹ̀ níjọ́ kàtàwà náà mọ́ fi rẹ́ẹ̀sì ẹbá abẹ́ lọ́wọ́ kó serú ilé ìfún wa wọ́n mọ̀ sọ fáwọn tí ń sọ náà bẹ́ẹ̀ pé ẹbá sọ fọ́nà bàbẹ́ náà wọ́n ni àkọ́nà bá mọ́ fi gbé ìyà fúyẹ́ wa awalam ta awalam takwi ta'tikum rusulukum Ọlọ́run ni wọ́n máa sọ fún ẹ̀yin pé à èéwà ṣe yí pé àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ yín ti dé wá bá gbàtẹ̀ wọn ilẹ̀ ẹ̀tàn kìlọ̀ fún yín ni bilbayinat pẹ̀lú àwọn ẹ̀rí tó clear kọlù bala wọ́n ni bẹ́ẹ̀ ni àwọn aláyé tí kòkò wọ́n sọ fún wọn tó tó àgbọ́ni kọlù fọ́dí ìhù ọlọ́wọ́ ma rọrà àwọ̀ ńgbàtẹ̀ tí wá tí wáyé aláìgbọ́rọ̀ yẹn ẹ̀yin fúnra ibi tẹ́ wà yínà àwọn olébáyín àwọn èpè ọlọ́run mú kírímínà ẹ̀yin fúnra yín fọ́dì ìhú ẹ̀pẹ̀ ọlọ́run ọba wà máa dùn áhùl kẹfìrínà ìlà fi dọ̀láàl gbogbo báwọn kẹfẹ̀ ní bá ti pẹ̀ ọlọ́run ọba tó gbogbo àdúrà wọn ni ọmọ jẹ́ fún wọn tọ́lọ́run ọba ní kélò nígbàdúrà wọn ṣe bá ní a ṣe kílẹ̀ kí ìṣẹ́fẹ́ máa mú wá ṣe àwọn òjíṣẹ́ wà báyìí ni tó lè jẹ́ sí pé ìyẹn ló lè jẹ́ excuse fún yín pé àwọn òrójìṣẹ́ ni tí ó bá yẹ pé òrójìṣẹ́ ẹ̀hẹ́n sí kí bá òjíṣẹ́ dé bá wọn láwọn òjíṣẹ́ bá wọn gbàtẹ̀ nígbàtẹ̀ sí dé bá yẹn kò على أن جميع أهل النار أنذرتهم الرسل في دار الدنيا وهذه الآيات التي ذكرنا وأمثالها في القرآن تدل على عذر أهل فترة بأنهم لم يأتهم نذير ولا ولو ماتوا على الكفر وبهذا قالت جماعة من آل العلم وني وني أتوايا مي أتوايا مي تنتوكا lórí pé gbogbo àwọn ọmọ náà pátápátá o àwọn òjíṣẹ́ ti dé kíni àwọn òjíṣẹ́ ti déwá bá wọn nígbà táwọn alẹ́ ayé lọ́fàá tán fi wọná wọ́n èsẹ́ ẹni tó jíṣẹ́ ò déwá bá wa amthalaha wọ́n ní àwọn àyàtà ta mention yìí àwọn àyàtà kíkà yìí àti àwọn tó jọ orú ẹ̀fì Qur'an nínú Qur'an tàdúlù aláyọ́fìrí ahìlì fọ́tọ̀rọ̀tì èyí ń túnmọ̀ sí pé a sí àwọn tí wọ́n bá jẹ́ alùl fọ́tọ̀rọ̀ àwọn tí ànábì kan kò dé wá bá wọ́n ní ọdúrù lọ́dọ̀ Ọlọ́run bá torí pé ẹ̀rí pé wọ́n bí wọ́n lè rí pé alam ya'tikum nadhir sólùkìlọ̀ wá báyìí ni sólùkìlọ̀ wá báyìí gbogbo nǹkan yẹn ìbéèrè yẹn constant pé sólú kìlò dé wá bá yín ni ó túmọ̀ sí pé àwọn tí a bá rí òjíṣẹ́ kankan tó dé wá bá wọn tí wọ́n ti ẹ̀ gbọ́ nípa òjíṣẹ́ kankan rí wọ́n bẹ àbí wọ́n sí wallahi wọ́n bẹ tó yẹ wípé wọ́n ti ẹ̀ mọ̀ wípé òjíṣẹ́ kan ti ẹ̀ ń bẹ wọ́n gbọ́ rí àwọn náà ń pè ní ahlul àwọn wọ̀nyí ayà yìí ló ń tọ́ka sí pé àwọn ò ní ọ́fírù wípé òjíṣẹ́ olùkèrè wá bá wọn wà láwọn mẹ́tù alẹ́lkúfùrí kódà fẹ́ bá kú lórí kèfèrí wà bí hádà kọ́lá ti jama'atu min alìlẹ́yìn wọ́n ní ilé ni o àwọn alùlfàtọ̀rọ̀ àwọn tó yẹ sí pé àsìkò tó yẹ sí pé wọ́n gbọ́ ìkìlọ̀ kankan wọn gbọ́ nípa òjísí Ọlọ́run bá kankan kó dé wá bá wọn so ibà ní sí yìí so àwọn wọ̀nyí ń kọ́ o wọ́n jẹ́ tó ní kíni wọ́n jẹ́ tí wọ́n ní excuse lọ́dọ̀ Ọlọ́run bá torí pé àwọn tí ó kìlọ̀ fún wọn lórí aburú tó ń ṣe wọn dé bá wọn lórí nǹkan yẹn wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti kú sí kèfèrí yóò wọ́ná wàláwùlám yá ti hì nàzírùn kódà olùkìlọ̀bá olùkìlọ̀bá mọ́wà bá wàtàdálù bí zawahiri ayatin ní kìtàbìlá wọ́n wá mú àwọn ẹ̀rí wá pẹ̀lú àwọn zawahir àwọn intohan nínú àwọn àyà kan nínú tí Ọlọ́run bá wàbí ahadith wàbí ahadithi àni nàbí sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ mú àwọn ẹ̀rí wá pẹ̀lú àwọn ahadith kan àwọn ahadith tó pọ̀ kan látọ̀dọ̀ nàbí sallallahu alaihi wasallam فمن الآيات التي استدل بها قوله تعالى وننا وايا تموا ونن يقول الله تعالى ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله ní bákan náà kò ní máa sí ìkẹ́ Ọlọ́run bá láti pèsè ẹ̀kalẹ̀ fún wọn àti pé lọ́nà àbátọ́ pé ìnàlẹ̀ ìdínà káfàrú àmátù wahum kuffar dájúdájú àwọn tí wọ́n ṣe kèfèrí tásìkú lórí kèfèrí wọn wùláìkà àìríhìm láìnàtùlọ́ ọlọ́run láwọn wọ̀nyí láàrín ọlọ́run bá wọn bá wal màláíkà láàrín àwọn màláíkà àwọn àwọn wa wa ọlọ́ni bákaná dájúdájú àwọn tí wọ́n kú àwọn tí wọ́n jẹ́ kèfèrí falan yuqbala min ahadihim mil al-ardi zahaba ọlọ́wọ́ bá ní a ní gba lọ́wọ́ ẹnìkankan nù wọn kódà kó ní tí ó tó gbogbo lẹ́yí tó ní ní gold ọlọ́wọ́ ní a ní gba lọ́wọ́ rẹ̀ wàláwì tàdábì wàláwì tàdábì ọlọ́ni kódà kọ̀ bá fẹ́ fi gbogbo tó tó gbogbo lẹ́yí tó ní tó tó gbogbo lẹ́ tó bá ọlọ́láwọn wọ̀nyí ìyẹ́lẹ́tẹ̀ lérò ọmọ jẹ́ tiwọn wà máa lahum min nasiri kò rẹ̀ níṣẹ́ náà tí ó mú wọn tí ó yàn wọn lọ́wọ́ kún bí ọlọ́wọ́ bá so wọ́n máa wẹ̀ rí mi náà wà iná lọ́wọ́ aláyẹ̀fì ọ̀yí ṣọ́rọ̀kà bí ọ̀yẹ́ fi rúmà dúnà láti kẹlìmẹ̀ yàṣà wọ́n nínú àwọn ẹ̀rí wọn náà nìyẹn wà qawluhu ta'ala wa man yushrik billahi faka'annama kharra min من يشرك بالله فقد حرم أحرم الله عليه الجنة وقوله قالوا إن الله حرمهما على الكافرين gbogbo àwọn àyà yìí ó túnmọ̀ sí pé àwọn ní àwọn àyà pé ọlọ́wọ́ bá rí ká sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá irú ẹni bẹ́ẹ̀ à irú ẹni báyìí yọ́dà gẹ́gẹ́ bí ẹni tí irú ìyà tí ó jẹ irú ẹni báyìí nígbà pé èèyàn bá jábọ́ láti sánmà ní ìyà tí ó jẹ ṣé báyìí nísìnyí tí ẹyẹ wá gbé ṣe bá nísìn so àbákan náà tọ́ ẹ́sẹ́ afẹ́fẹ́ ń gbé káàkiri àwọn àyè tí ó sì kíni àwọn àyè tó burú tó léwu so bákan náà ọlọ́run bá ní ká sọ pé gbẹ̀rẹ̀kẹ́ tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá ní ká ti ṣe aljanna lè wọ̀ fúrẹ́ ní báyìí àti pínú ọlọ́pàá tó wọ́n pé dájúdájú ọlọ́ni àwọn faqalu inna Allaha harramahu ma'al kafirin ọlọ́pàá ni wọ́n sọ wípé ọlọ́pàá àríkẹ́lá ó ṣe aljanna ọlọ́pàá ṣe ní èèwọ̀ fún àwọn kèfèrí àti àwọn kẹnú ẹ̀ so wọ́n ni àtàwáyà mẹ́bẹ̀ àtàwáyà mẹ́bẹ̀ wọ́n ni wà zọ́hìrù jẹ́mí ìhàdí àyà al'umum wọ́n ni àmẹ́ gbogbo àyà tàwí zọ́hìrù ẹ̀ ẹ̀mọ́mù ni ó ń kó gun alápapọ̀ ni lè annaha lam tukhassis káfìrán dúnà káfìrín wọ́n ni tó ń kí àyà yìí kò sá kèfèrí kan lẹ́sà ní ara kèfèrí ẹlẹ́kejì bal zọ́hìrù ha ṣùmúlù jẹ́mí il kùfà wọ́n ni àyà yìí in tó hàn bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn kèfèrí ní báwí so ibà nísìnyìí so wọ́n wà mínal àhàdífi dallati ala anna al-kuffara la yu'dharuna fi kufrihim bil fatrati ma akhrajahu muslim fi sahihihi wọ́n ní àwọn hadith tó tàkà sí pé àwọn kèfèrí o wọ́n ní fún wọn ní excuse nígbà tán bá wà ní fatrọ̀ tí wọ́n tán wà lásìkò tí ànẹ́bì kẹkọ̀ òdíwá bá wọn wọ́n ní ẹ̀rí tó wà nínú sahih وقال مسلم رحمه الله في صحيح أيضا àwọn ni muslim tó sọ bákan náà nínú sahihu bákan náà àdísì wọn kàáyà ti kàárí àdísì àbáwà nabi sallallahu alaihi wasallam ni so n torí ẹ̀ ní fi wulẹ̀ dàmú lórí ẹ̀ so a ti kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bákan nínú àdísì mi tàbí ni muslim mú wá tí Abu Hurairah gbà wá qala qala rasulullahi sallallahu alaihi wasallam ista'dhantu rabbi an astaghfira li ummi falam ya'dhan li wa ista'dhantuhu an azura qabraha fa'adhina li wani hadisi ya nabi sallallahu alaihi wasallam náà so wọn na mamu yanawa so bákan náà àdífì mínà tó ń bẹ̀ tí Abu Hurairah tún gbà wá ìzáàrọ̀ nàbí sallallahu alaihi wasallam qamra ummihi fàbákà wà abka man hawla anábi sallallahu alaihi wasallam ó sàbẹ̀wò sí yàrá ìyá rẹ̀ anábi wá sunkún ẹkún rẹ̀ sì kó ẹkún ra wọn tó wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ faqala sa'dhantu rabbi fi an astaghfira laha falam yu'dhan li mo bayọ̀ndá lọ́dọ̀ Ọlọ́run Ọba

ọlọ́wọ́ bá rí kẹlò ní fún ẹni ẹ̀dùrù wọ́n ni wàhádà al-khilaf mashhurun bayna ahli al-usul wọ́n ni ìyá pátá wíì ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ní usul hal al-mushrikuna alladhina matu fi al-fatrati wa hum ya'buduna al-awthan fi an-nar li kufrihi sí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ tí wọ́n kú sí àsìkò tí ànábì kankan òdí wá bá wọn tẹ́lẹ̀ ń sin òsà ṣé wọ́n wọná fún wọn pẹ̀lú pé ànábì bá wọn eléyìí báyìí wani wa mimman zaaba ila anna ala alfatrati alladhina matu ala alkufri fi an-nar nínú àwọn tó wọ́n gbà wípé tán lọ sí wípé àwọn tí wọ́n bá kú sí fátọ́rọ̀ inú náà ni wọ́n wọ̀ kódà kan jẹ́ kèfèrí tán bá jẹ́ kèfèrí oní ẹ̀dà Imamu Nawawi nínú Sharh Muslim wa kama naqalahu anhu sahibu nashr al-bunud ala kulli hal wani wa ajaba ahlu hadha al-qawl an qawlihi ta'ala wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula wa bẹ̀rẹ̀ sí ma mú ọ̀rọ̀ wá wípé èsì táwọn eléyìí fọ́ lórí àwọn àyà tí a ké sáájú yìí ṣé bá ní tàwọn tó ní àwọn ẹlẹ́bọ ń kọ́ àtàwọn kèfèrí tán kú sásìkò tó yẹ́ wọ́n jẹ́ láìmọ̀ kan tẹ́nìkan díwá bá wọn so àwọn àyà tá wípé ọlọ́run wọ́n láwọn èsì tán fọ̀ lórí ẹ̀ ilé tó rẹ́sí pé inshallah ta'ala ibi ilé ìbáyìí ni a ti bẹ̀rẹ̀ lọ́la so nítorí pé abẹ́jẹ́ pé wáyé pé àwọn àwọn salaf àtàlàyé pé méjì ni wọ́n pín sí lórí mas'ala yìí a nínú àwọn àfà súnnà tó ń gbà yí pé àwọn tí wọ́n bá kú so ibà ní sita jẹ́ aláìmàkan nípa iṣẹ́ tí wọ́n ń ṣe fún ọmọ isan madájọ́ ọlọ́wọ̀n ọba lórí ẹ̀ tó wọ́n dẹ̀mọ̀kọ́ ọlọ́wọ̀n ọba lékẹ́lá bínú sí iṣẹ́ yìí àrínà àwọn àfà àtọ́sọ wípé irú àwọn yíò wọn ní jíyà lọ́jọ́ gbẹ̀dà kìyàmà lónìí wọn tàbájá aláìmọ̀ká lórí ẹ̀ a sì náà àfá súnnà ní wọ́n jíyà ṣe bá ní sí yìí so méjèèjì òun ni àwọn àfá súnnà sàlàyé ṣùgbọ́n lè tó rìnlẹ̀ jù òun náà so insha Allah Muhammadu al so wọ́n mú àwọn àlàyé tí àwọn ẹnìkọ̀ọ̀kan wọ́n ṣe wá lórí àwọn mas'ala náà ẹgbẹ́ bá ti ti mọ́rí ẹnìké ní àtẹnìké ti wá wọ́n wá fi èwo ni alqawlu alqawlu gbólóhùn tó fẹsẹ̀ nílẹ̀ wọ́n wà fi rìn ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí wo ló fẹsẹ̀ nílẹ̀ kí ni àwọn ilé ìgbáralé àti àwọn èsì wọn tán fọ̀ lórí àwọn ẹ̀rí alákọ̀ọ́kọ́ àwọn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì náà àwọn tọ́ ìfà ẹlẹ́ẹ̀kejì ìjọ ẹlẹ́ẹ̀kejì náà kí ni èsì táwọn náà fọ̀ lórí àwọn ẹ̀rí táwọn tọ̀hún náà mú wá tábáwá ti mọ èsì táwọn ilé ìfọ̀ àti àwọn wa pé ta lẹni tọ́rọ ẹni so báwọn àfáà sí máa ń ṣe justice ní ẹ lórí àwọn masáìlù tó bá jẹ́ pé ẹnu òkò lórí ẹ̀ so bá ní tí wọ́n ṣe justice lórí àwọn masáìlù yìí wọ́n kó àwọn ọ̀rọ̀ méjèèjì wá àwọn èyẹ mẹ́rù pọ̀rọ̀ fẹ́nu náà sọ kéṣò fẹ́nu ni wọ́n wí báyìí wọ́n wí báyìí àwọn ẹ̀rí wọn àwọn ẹ̀rí wọn tọ́gbára lé lè àwọn ẹlẹ́ẹ̀kejì náà àwọn náà wí báyìí wọ́n wí báyìí àwọn ẹ̀rí wọn tọ́gbára lé so àmá taba wòye sí sí eléyìí àti sí eléyìí báyìí a rí pé tàwọn ilé lọ tẹ̀sùn ọjú tàwọn ilé lọ nítorí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí ilé náà ń pè ní tarjih ká fi ọ̀rọ̀ kan rinlẹ̀ lórí ọ̀rọ̀ ẹlẹ́kejì pẹ̀lú àwọn almurajjihat àwọn nǹkan tí a máa fi fi àwọn nǹkan tí máa ń fi ọ̀rọ̀ rinlẹ̀ wípé ìkà jẹ́ òdodo ju ẹlẹ́kejì lọ nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run bá so ala kulli hal so ilé báyìí òun náà ni ibi tí aláǹfààní àti dúró sí lálẹ́ yìí lórí ẹ̀rí tí àwọn àwọn àfáà mú wá lórí ọ̀rọ̀ alìudurwijal amẹ́mọ́gbàbí nǹkankan kí mo ní àti alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀kejì yìí kò sí kankan nú ẹ̀ tí jàbàtà kó sínú ẹ̀ nínú àwọn méjèèjì so torí pé àwọn tọ́ ìfà ẹlẹ́kẹta ń bẹ òun ni àwọn alkhawarij so àwọn láfil'ir wà láfil'nafir wọn sínú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ ní alùsúnnà bẹ́ẹ̀ ni wọn sínú àwọn ìjọ ẹlẹ́kejì ní alùsúnnà balhum àwọn táwọn wíyí àwọn dádúró àwọn ẹnẹ́dẹ̀ mẹ́ṣẹ́ rẹ̀ wọ́n ní àwọn àfáà súnnà wọ́n pín sí orí wọ́n pín sí méjì lórí masala yìí khilafan lil khawarij wọ́n wá ní àwọn àfáà súnnà tí wọ́n sọ wípé èyàn tí ẹ̀ nímú al-udhr bi jali gan kan ní àwọn onímú wọ́n ní àwọn quyud wọ́n láwọn nǹkan kan tá fi di alẹ́zínà yàtàsàlàlú na bí zálíkà ìlàtẹ̀ fíri musulmi wọ́n ní àwọn májẹ̀mú tí àwọn àfà tí wọ́n láwọn onímúzìl bìjáàlì yẹn tán gbé kalẹ̀ tán fi dé ọ̀rọ̀ wọn ó náà fi yàtọ̀ sáwọn khawarij tí àwọn ń ṣe kíni táwọn ń lo kíní yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí láti máa fi pé àwọn musulmi ní kèfèrí ó túmọ̀ sí pé gbólóhùn mẹ́ta ní bẹ àwọn tán fi yàtọ̀ sí àwọn khawarij àwọn tó yẹ sí pé àwọn òtí ẹn lo májẹ̀mú yìí rárá so inshallah ta'ala gbogbo àwọn májẹ̀mú yìí rárá sọ pé a máa ṣá láti gbé yẹ̀wò ṣùgbọ́n bí tí a kàn wà ní pé kí ni àwọn ẹ̀rí lórí àwọn ọ̀rọ̀ yìí ẹ̀rí apá kejì so abẹ́lọ́wọ̀n bá ní kẹlá kí ọlọ́ba kí ọmọ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa so abẹ́lọ́wọ̀n astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh